adémọ̀pẹ̀ adémọ̀pẹ̀ adémọ̀pẹ̀ ooo. ẹni tó mọ owó ìwọ̀n ló mọ̀ gbé. elija jimọ sagula jehova sagu. ṣé gbogbo yín sùn ní ọ́fíìsì yẹ kọrí síbi kan náà ni. two point five billion naira. Hey! Ah! Ah! Ondi apala bi zonde geli ju baru bayan tasi. So mi tola tentere buja buja ngari. Ó dàbọ̀. wọ́n la bí. gbẹ̀ngà. automatic náà rohun ọ̀rọ̀ manual. báwo ló ṣe rí mi sinot why look hungry to you. always on laptop máa ń rí ẹ. dangote ọ̀gbọ́dọ̀ gba iṣẹ́ báwọn yóò ba léṣe dangote jẹ́ o. beautiful. ayé kò sí nǹkan náà láyé tó wà tí òye expiring date. business ìdágbára ti ṣe gbọ́ngàn wá ṣàlè máa massage ara fún bàbá. mo tún ṣe kẹlẹ́ kan lẹ́tà. mo ní aṣọ ẹ dàbí drawing book ọ̀fẹ́ mọ̀ gbéraga máa lọ mi. o mọ̀ pé gbé òsì wa máa fún ẹ̀pà kan. ẹ̀wọ̀n bá mi sọ pé ẹ̀wọ̀n ló fi ṣeré. àá ah! sóde tó bẹ́ẹ̀ ni.